èmi àti yín ká láǹfààní láti tún jọ pàdé lórí ètò fún títà àkókò yìí ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba mi àwa lọ́wọ́ rẹ o àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ o ǹjẹ́ kúlẹ̀ ní tara lé ẹ káàbọ̀ ní tèrò ọ̀nà tó bá ti pẹ́ tá a bá ti rí ẹni ẹ̀kọ́ àti làákìrẹ́ ẹni ǹjẹ́ ìyẹn okun ni wọ́n kí wọn nílẹ̀ tìkìtì ìpẹ́lẹ́ òní tilẹ̀ ìjẹ̀ṣà kéètì kẹ́lá kí wọn nílẹ̀ tòǹdó ẹnlẹ́ ńlẹ́ òní wọn kí wọn nílẹ̀ tọ̀ṣun ẹnlẹ́ ń bẹ̀ wọn aráàlú ọ̀fà ẹ̀rìn jágbó ìlẹ́mọ̀nà ìpẹ́ òyìnkósùnmọ́ àbọ̀n káàkiri gbogbo lẹ̀ bọ̀dọ̀ yányán ẹ lẹ́fà lóde Ìlọrin ní gbogbo ilẹ̀ gómìnà salamu alaykum wa rahmatulahi wa barakatuh fún gbogbo mùsùlùmí àlàáfíà fún yín o gbogbo ọmọlẹ́yìn Jésù Kristi káàkiri àgbáńlá ayé ǹjẹ́ tẹ bá pa tẹ sọ fún yín pé ọ ẹ mọ̀ wọ ẹ̀họ́ lóbì kankan ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín lólùfẹ́ yín comrade tí ń jẹ́ Abọ́lárìn Dáre orí adé ni mí Uwanga ilẹ̀ níbo are apàṣẹ one bá a mìíràn orísun tèmi ni o máa ń wá da akárò búkà wà máa kọ́ la warfana umakanan haliyan mo kí yín mo káàbọ̀ sórí ètò mórotẹ́mu nàti àkànní ìkọ́ èmi ti rìn káàkiri o ojú tẹ́lẹ̀ ojú tó kèmí gangan ni àságbàgbọ̀ tó rojú tó relé ọ̀pá àgbègbè rè lé téńté ojú tó lé ojú tó kò lọ́rọ̀ sẹ̀mí ayé rẹ̀ ṣé wàá gbọ́ nǹkan kan níwọ̀nba àgbà tèmi àti òbá ti fira wálẹ̀ wàá rẹ́rìn ayọ̀ inú ẹ̀ ó dẹ̀ máa dùn lórí ètò Bismillah half hour fún títì ní bàbá wa Hajj Abdulmumin Onoto tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí ìjọ Asalatu Bismillah Islamic Organization wọ́n ti wà ń bí pẹ̀lú mi o ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ìjọ Bismillah ọjọ́ Thursday tó bá ti parí oṣù la máa ń ṣe la máa ń ṣe àsàlátù wa ó rọrùn fún ọ kí wọn náà darapọ̀ mọ́ wa níbikíbi tó bá wà káàkiri àgbáńlá ayé ìbá má jẹ́ nàìjíríà mọ́ kó jẹ́ lumi o lè darapọ̀ mọ́ wa through live streaming hmm, o lè darapọ̀ mọ́ wa o lè pè ipe ó dá o ẹ̀dá kan lórí ọ̀sán látọ̀ táyẹ̀sì lọ́dún yìí ẹ bá mi fi eléyìí síbẹ̀ ẹ bá mi fàdó àtẹ̀mí síbẹ̀ prayer point tí mo fẹ́ rèé ó bọ̀ fi bẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ kò síbi tá àdúrà ò tí í gbà kò dẹ̀ síbi tátẹ́gùn àdúrà ò lè fẹ́ dé ní wàá fi lè mú yàn wá nàìjíríà tí wọ́n sì ń pè é lamẹ́ríkà tẹ́sí ni wọ́n bọ̀ wálé tí ó sì mú ṣòkòtò tí ó mú nǹkan kan tó bẹ́ẹ̀ ní aeroplane tí ń bọ̀ wálé àti pé wọ́n bá ṣàdúrà láti bí náà débẹ̀ yẹn àdúrà ó mọ ọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ìwọ náà ó ṣe wá gbáradì láti darapọ̀ mọ́ wa títòsù yìí má jẹ́ kó kọjá ẹ̀ títòsù yìí má jẹ́ kó kọjá ẹ̀ ọjọ́ Thursday tó parí oṣù yìí òun ni o níbi sinila Islamic Organization tó wà nílùú Ìlọrin ibẹ̀ ni ẹ ti pàdé wa ńbẹ lókè ní náà kò síbi tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ wọ̀ níbi ọ̀nà méjèèjì bàbá wa ẹ bá mi kí àwọn aráalé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí gbogbo ẹ̀yin èèyàn wa bàbá àwọn aráàlú náà kí yín. àwọn tí ọlọ́run ti tara yín dùn wọ́n nú. wọ́n dúpẹ́ fọlọ́run. wọ́n dúpẹ́ fún yín. wípé ẹ̀yin ò bá má ti wá sórí ètò àwọn ò bá wà níbi àwọn ò ti máa jẹran mọ́lẹ̀ pọ̀pọ̀pọ̀ àwọn ọba ti wá sọ́dọ̀ yín kí wọ́n tún bá bí wọ́n ti ń bá rọ́ lọ́dọ̀ àwọn míì ìpè náà làwọn ọba tún máa fi ránṣẹ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kádúpẹ́ o lọ́wọ́ wọ́n ní ọfà táata tó pẹran kádúpẹ́ lọ́wọ́ rẹ̀ ká tó adúpẹ́ lọ́wọ́ ojú tá a fi sun ọfà náà tá a fi pẹran gbogbo ẹ̀ pátá àdúpẹ́ lọ́wọ́ ní aráàlú àwa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ kàn yín tá a wà yín náà torí pé bẹbẹ tẹ̀ ń ṣe òun náà ni ò dúró tó bá jẹ́ pé bẹ́ẹ̀ nínú ilé wọ́n ní bí ẹ̀dá bá rìn ojú ojú rẹ̀ yóò rí tó hmm. mo wá wo àwùjọ lónìí pé ẹ̀yin tẹ́ tí nǹkan ń bẹ lọ́wọ́ yín ẹ mọ̀ ti sùn. ọwọ́ Ọlọ́run ló wà. ẹ jẹ́ ń bọ́rọ̀ mi délẹ̀ ẹ̀yin tí nǹkan ń bẹ lọ́wọ́ yín ó dáa ẹ sùn ẹ̀yin tí nǹkan ń bẹ lọ́wọ́ yín ẹ ti fi àwọn aráàlú lẹ̀ jù ú kí ló dé tó jẹ́ wípé ìṣòro ìdààmú ó ti pọ̀ lórí ẹ̀dá débi wípé kálukú ò wá kọ ibikíbi tí wọ́n bá ti rówó náà ni wọ́n ti ń wówó lónìí. Hmm. èmi wá jòkó mo ronú lọ dárí mo wá rántí nǹkan kan kí ló dé tí àwọn tó tòṣì pọ̀ ju àwọn tó lówó lọ. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹ àwọn ètò wa wípé nítòótọ́ ìràwọ̀ ń gbà mí àmọ́ ẹ̀ gbogbo ẹ̀dá náà kọ́ ni yóò ní láárí tí ó lówó tí ó lọ́lá tí ó mì tìtì àmọ́ kálukú náà bí kéèyàn má rọwọ́ ti bọ̀rùn kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn táwa tó sì tí ò rí jẹ yìí náà bẹ́bárẹ́ lòmíì bí bá ń lo ẹ̀bùn rẹ̀ nínú iléèwé báyìí èrò sì bà yín kò kọjá nínú iléèwé mo wá wòye pé inú ìpìlẹ̀ oníkálukú nǹkan wọ́n ń bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ síbẹ̀ ègún ègún wọ́n ní ègún ìdílé wọ́n ní ègún kínní ègún kìnnì kínní kan kínní kan gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ èmi gbà ládùúà ni o ohun tó ń bá ti jọ mọ́ ègún nínú sẹ̀mí ayé rẹ̀ ọlọ́run bọ̀ parẹ́ lónìí. bàbá kí ni jẹ́ ègún ọ̀rọ̀ wo ni ègún ó máa gbà ṣiṣẹ́. alhamdulilayi ṣe rí ègún hmm. ṣe hàn pé Yorùbá ló pè bẹ́ẹ̀ hmm. ègún. Hmm ẹni tá ń pè lẹ́gùn hmm. ni ẹni tẹ́nìkan yanu hmm. sọ pé bí ó ṣe máa rí fún yín lọ ni. Eh! ọlọ́run o mọ̀mọ́ ìdájọ́ wí ní tí ò dá sínú ìsẹ̀mí ayé wa. ó wá depend lórí àsìkò tán fi wí sẹ́yìn wọ́n máa ń gé ẹlòmíì lẹ́gùn wọ́n á gbé e pé láti generation lọ báyìí báyìí báyìí bí ó ṣe máa di lọ àmọ́ ègún. ìyẹn ègún ìdílé lẹ̀ ń sọ òun o. ṣe mọ̀ pé ègún hmm. abẹ́ àṣẹ ọ̀rọ̀ ló wà. àṣẹ ọ̀rọ̀ ni. wàhálà abẹ́ àṣẹ ọ̀rọ̀ lègún wà. Hmm. ẹnu lọ́kàn fi wí fún ni ó fi kinní kan wí ni àbó hmm. wí sínú kinní kan àbó dì í ní kinní kan tán ọ̀rọ̀ náà ni ó sọ sí. ọ̀rọ̀ náà ni. tí yóò fi wá di pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ègún hmm. ẹni tó máa ń ja ọ̀pọ̀lọpọ̀ hmm. tí ò ní mọ̀ pé ó ń ja òun ni. ègún a máa jani téèyàn ní mọ̀ pé ègún ń ja òun. bẹ́ẹ̀ni káì àmọ́ tá a bá wá a lọ tá a wá a bọ̀ abẹ́ ọ̀rọ̀ sísọ náà ni. ẹ jẹ́ n béèrè léèrè ìbéèrè kan dákun. ẹ̀yin ègún tá à ń sọ yìí. Hmm bí bá ń jàyàn hmm. kí làwọn nǹkan téèyàn ó rí tí fi mọ̀ pé ègún ń jà ẹ̀ nìyí. ẹ ìyọba ìdáhùn rẹ̀ kékeré ni hmm. kékeré ibẹ̀ náà sì ni pé onítọ̀hún rí i pé nǹkan kan náà lòun tún ṣe ṣá ṣá ṣá tóun ò sì lọ́nà lọ. ojú kan ni ó ti máa pò yìí bí omi adágún. ẹ mọ̀ pé yẹn máa ń gbádùn tí ò ní kò lójú kan tó ti ń gbádùn àmọ́ títí eléèdè gún <laughs> nẹ́gẹ́tìfù ìgbádùn ni tiẹ̀. ní ó kàn máa rí pé lójú kan náà ni òun ti ń yí. yóò sàmọ́ra mú. ó jẹ́ owó ló ń wá ní dèdè ibi tó wà yẹn náà ni ó ti máa yí àwọn yóò máa rí pé ó ń ṣiṣẹ́ gan. àmọ́ kò ní kúò ní lẹ́fù ibi tó wà yẹn. ẹ dákun sá ẹ má bínú tẹ̀rí òní bí hmm. gbónúròyìn wa kà yín mọ́lé ni hmm. ègún hmm. àtèpè kí ni ìyàtọ̀ ọ̀nà wọn ló gbàjọra wọn sẹ́rí tó rẹ́ni tí ń gbọ́ ńlé náà ní ìsìn kó lè hmm. mọ̀ o. sẹ́rí èpè hmm. àtẹ̀gún hmm. ẹni tó fi jọra wọn náà ni pé ẹnu náà fi wì. sẹ́rí èpè ẹni tóun fi lágbára ni pé ewu tiẹ̀ dàbí magnet àbí ká sọ pé òkè o wọ́n gbé microphone sẹ́nu báyìí fápèjúwe. hello testing testing tó bá ń ṣe <laughs> lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mọ̀ ọdún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mm-hmm. tí mo ẹ ló tù ẹ. bẹ́ẹ̀ni ẹ bá ṣe wá súnmọ́ spíkà testing test yẹn ni tù ẹ yẹn ó mọ wọn lè sí ní ara gangan nìkan ṣe tí nìkan ni penetration rẹ ó fi deep ni ó fi lágbára tó àmọ́ ṣe eré ègún hmm. ah! ìdílé báyìí báyìí hmm. àbí ẹni báyìí báyìí hmm. gbogbo ohun tí ó mọ ti ara rẹ̀ jáde. Mm bí ó ṣe máa rí fún ọlọ́ọ̀ni báyìí ṣe mọ̀ pé eh, bí ìwà tó yẹ pé ọ ń jogún àwọn tí ó wà tí ò mọ bá ṣe dẹ́sẹ̀ yẹn kó kàn máa jogún iṣu yẹn lọ. èpè kìí sábà kú lórí ẹni tán bá dàbò mm. lọ́pọ̀ ìgbà. ègún a máa tọ̀ràn mm-hmm. èpè kìí sábà tọ̀ràn ìpè èpè ó máa ń ẹni wọ́n direct ẹ̀ sí gbé lágbájá tẹ́yìn ṣáì wọ́n wọ́n jó. bẹ́ẹ̀ ẹsẹ̀ kẹsẹ̀ náà ni bó ṣe ga tó ní yóò ṣe wálẹ̀ ó depend level èpè tí àwọn bá dàbò ẹni bó ṣe ga tó. yóò wá lẹ̀ bẹ́ẹ̀ náà ni kéṣe pé bóyá kìí ṣe tí ó pẹ́ ó dìpẹ́ǹdì ẹni tí èpè yẹn jáde látẹnu ẹ̀ àti bí èpè yẹn ṣe bá òun ṣe mọ̀ pé ara tó bá gbà náà ló fìfo yóò ka hàn bí ìgbà tí náà bá mú ewé gbígbẹ ni kanṣu ẹ̀ náà bẹ́ẹ̀. àmọ́ bọ̀ náà bá tó yóò wá ẹ́ kí ni ń jó òun yìí. yóò mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ànẹ́tọ̀ọ̀kì ti dàrú. Mm, yóò wá tún wá tó bá mọ̀ ọ́n tún wá. Hmm. Mm. ipe ibo lẹ́gbọ́n ti gùn lẹ́sẹ̀ tẹ àti fúra di pé ọwọ́ ń ro nǹkan yan something fried. Mm, ó dáa ibi tí mò ń lọ gangan mo ṣe wàá já sí i mo kàn fẹ́ kéèyàn tí ń wò mí lákòókò yìí hmm. kó lè mọ̀ yàtọ̀ nínú tí ń ṣe ah, inú amọ̀ràn yẹn ń gbà míì tí ó sọ kó dàbí ìkórè ní fọ́ọ̀n ṣẹ̀ṣẹ̀ kó borí fífọ́ bá pọ̀ jù á máa fara ríro tó ẹlòmíì nínú ìṣẹ̀mí ayé rẹ̀ òun ò lè determine báyìí wípé nǹkan báyìí ní í ṣe wọn ṣùgbọ́n sáà wípé báyìí o coast ò clear hmm. bàbá ẹ jẹ́ ká mọ̀ látòrí èpè yìí ọlọ́run má fi ìpèjà wá gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nílé ọlọ́run má fi ìpèjà yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa tẹ́ ẹ ń wò wá yìí ọlọ́run má fi ìpèjẹ nìkọ̀ọ̀kan wa bàbá bọ́rọ̀ ìpè bá délẹ̀ hmm. ẹlòmíì ti mọ bí o ká sí bá a ṣe ń sọ yìí hmm. obìnrin ló wọn ẹlòmíì lépè hmm. ó ní èmi ló ṣe yí fún èmi lágbá. tó bujú. yóò bá dájú lẹ̀ wáyé wọ́n sì ní èpè sábà jà lóòjọ́. Hmm. bàbá. lẹ́pẹ̀ yẹn ò bá le ni o. káyì. tó bá le yóò jà o. kí lẹ wí. wàláì tó bá le ẹsẹ̀kẹsẹ̀ náà lẹ́rìí pé ó ń jà. èpè tí ò bá le ni jà lóòjọ́. Hmm. ègún ni èyí sábà ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn. káyì. yóò farabalẹ̀ yóò farabalẹ̀ jókòó sínú ègún ni. as you understand. àmọ́ ah, ṣe ń bọ̀ lórí ti ègún Mm. ó dà tọrọ parí báyìí ẹlòmíín náà ti mọ bí òun ti fọwọ́ kọ́ báyìí hmm. ó ti mọ bí òun ti rugi oyin báyìí ó ti mọ bí òun ti dáràn báyìí tó bá wá rí bẹ́ẹ̀ hmm. tó bá rí bẹ́ẹ̀ hmm. ọ̀nà wo gbà bọ́ nínú èpè. alhamdulilayi. náà báyìí ní ìsìn ó sì ń retí gbogbo ẹ̀ lẹ́yìn ọlọ́run tó fọlọ́run ṣe rí èmi máa ń sọ kinní Hmm. ó ti mọ̀ hmm. pé òun go through àwọn issues kọ̀ọ̀kan tíwọ náà rí pé kinní yìí ò rálàyé rẹ̀ ṣe. Hmm. tó náà rí pé òun ò rálàyé rẹ̀ ṣe. bẹ́ẹ̀ni. nígbà ìdàpọ̀ láàrin kó tó di pé ẹ̀ mọ̀ lọ. ṣé wọ́n á mọ̀ bèbè ojú yẹn lójú oorun. àsìkò tán gbígbó lóhùn yẹn àló dìpẹ́ǹdì ibi tó bá ti bá ẹni yẹn sẹ́ẹ̀ àti bó ṣe bá. káà ẹ ti gẹ́ta rẹ̀ yẹn. agbọ́wọ̀. ṣe rí ẹni tó bu nǹkan jó hmm. àtẹni tó bù jó hmm. àwọn méjèèjì lẹ́vù wo náà jọ wà nínú ayé hmm. ẹni tó fúyẹ́ nìsín tó bá lóun fẹ́ ẹ̀hẹ́ tó bá lóun fẹ́ bu nǹkan jó ẹni tó jù lọ ní gbogbo ọ̀nà bákan méjì ni dídà kó dáhùn padà lórí tiẹ̀. ọlọ́run ó kọ yẹ̀yẹ́. àbí kó lè jẹ́ pé tọ̀hún wọn máa rí i pé àwọn kì í ẹ̀rẹ́ lè náà wọn náà ń gbìyànjú lórí tòun nìyẹn lójú ara rẹ o tó túmọ̀ sí pé kò túmọ̀ sí pé n tó ràn ọ́ débẹ̀ torí mm. débẹ̀ lẹ́ni fi mọ̀ pé nǹkan ti dé ládejò mm. get out àwọn èèyàn wà bẹ́ẹ̀. yóò pé èmi ọ̀dẹ́ ìsì get out <laughs> láì ti sanyẹ̀ rí. ẹ ti get out yẹn. <laughs> àbọ̀dọ̀ adé adékọ́lá ní sọ pé mm, ó yọ kú ònù. so ṣe é wá mọ̀ pé èpè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti béèrè kán ṣe fún yàn. Hmm. àkọ́kọ́ ni pé kó mọ̀ pé èpè ló ń jà òun. kó kọ́kọ́ lè identify. tó ti mọ̀ pé pè ló ń hmm. jà òun hmm. ọ̀nà tán fi ń kó èpè kúrò ó wà dáadáa tó pọ̀ tó sì jẹ́ pé